الحمد لله رب العالمين ولي الصالحين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا ورسولنا محمد الصادق الأمين وعلى آله وأصحابه غر الميامين والتابعين لسنته إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ọpẹ́ ni fún Ọlọ́run ọba ọba tí ọpẹ́ tọ́ sí ọba tí ọpẹ́ yẹ ọba ọdọ àbómi àtẹnìkọ kan wa àtọlùgbàgbọ́ àtàláìgbàgbọ́ gbogbo ọlọ́wọ́ ọba ìrèké ọlásọ̀rọ̀ rẹ̀ tó gbogbo ẹni tó mọ ọlọ́wọ́ ọba yóò lè tara mímọ ọlọ́wọ́ ọba tó ń tẹ òwúrẹ́ tọ́lọ́wọ́ ọba sí yóò sì fi ìdúpọ̀ rẹ̀ sí ìjọsìn fọlọ́ aláìgbàgbọ́ nígbà tí o ti ẹ̀gbọ́ ọlọ́wọ́ ọba kọ́ tẹ́lẹ̀ àti ń bẹ lára tiẹ̀ ó lágbára ju àdúgbò rẹ tí o fi ń dúpẹ́ kọ́lọ́wọ́ bá ti ọlá rẹ pẹ̀lú lọ́dọ̀. ìdẹ̀rẹ̀ tó wá ga jù nínú ìdẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá ti ṣe fẹ́ dà òun náà ní ẹ̀kí ìmáàní ìdẹ̀rẹ̀ tó ga jù nìyẹn ìdẹ̀rẹ̀ pé ó jẹ́ olùgbàgbọ́ ọjọ́ tó ń ṣe ìsìlámù kọ́lọ́wọ́ bá ti ọlá rẹ pẹ̀lú lọ́dọ̀. lẹ́yìn ìdẹ̀rẹ̀ yìí ló tẹ̀sẹ̀ kan ìdẹ̀rẹ̀ bí ìwúlálàáfíà ló tẹ̀sẹ̀ kan ìdẹ̀rẹ̀ karójú káráyè ọkàn ìdẹ̀ra kájẹ́ onímọ̀ káwáyé màtá àbímọ̀tì ẹ̀sìn wa síbẹ̀ bẹ́ẹ̀ lọ́dún dẹ̀rù rẹ̀ gbogbo àwọn ìdẹ̀ra yìí tọ́lọ̀ ń ti fún wa ìdẹ̀ra tó pọ̀ ní kọ́lọ̀ ń ti yàn tẹ̀lé kọ̀ọ̀kan wa lẹ́rú yóò tún máa mọ ọlọ́wọ́n bá ti gbé sùnmọ́ tó pẹ́ lórí ìdẹ̀ra rẹ̀ ìkẹ́ ọlọ́wọ́n àti ìkẹ́ rẹ̀ kó máa bá aṣíwájú rere àgbà nínú àwọn olùbẹ̀rù ọlọ́run ẹ̀sà ọlọ́run ọba ìrẹsì ọlá láàrin àwọn òṣìṣẹ́ rẹ̀ òun náà ni ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam. ànábì tó jẹ́ olùpàtẹ́rì tó ti ń tẹ̀lé dáadáa ti sóore òun lọ́jọ́ ti kọ̀ọ̀kan kó níbi aburú tọ́lọ́run ọba ìrẹsì ọlọ́fẹ́ ó sì jẹ́ aṣáájú nínú ẹ̀tọ́ jáwọ́ mi gbogbo pátipátí lédèrèdè ọlọ́pàá wa fẹ́ ànẹ́bí dáadáa wọ́n wá fẹ́ àwọn aráalé rẹ̀ àti àwọn sàábì rẹ̀ àwọn wọ̀nyí ni ọmọ akẹ́kọ̀ọ́ àkọ́kọ́ nínú ilé ẹ̀kọ́ rẹ̀ ànẹ́bí tọ́ wọn orí wọn pẹ̀lú ìmọ̀ tó yẹ kóró iná ọ̀rọ̀ náà ọba ilé fiọ́lá ó tó fún wọn ní omi tọ́pọ̀ mu nínú súnà rẹ̀ àwọn wọ̀nyí kẹ́kọ̀ọ́ yege wọ́n ti àṣeyọrí pẹ̀lú kíkọ́ ìmọ̀ àti lílo ìmọ̀ wọ́n sì jagun dáadáa sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́wọ́n ọba ilé fi ọlá tí àmàdájú ti ṣe gbogbo ní kálukú wọn. wọ́n kú olórílẹ̀ ayé pẹ̀lú ìnígbàgbọ́ tí wọ́n ní sí àdéhùsọ́lá tó tún lékún lára wọn lẹ́ni tí ń kọ́ ọ̀rọ̀ àtẹ́bìrì tó sì ń kọ́ ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ gbẹ̀dẹ̀ lọ́lé ọlọ́dà kan àbíọ́ báwa yọrọ sí wọn dáadáa àwọn aṣáájú rere nu lẹ́yìn sáàmà fi ipa tẹ̀sí wa tẹ̀lé ipa tẹ̀sí wọn òun náà ni àwọn sọ̀hábà nẹ́bí wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam wa radiyallahu subhanahu wa ta'ala anhu ajma'in. ìyẹn ló jẹ́ sí àwa tá a jẹ́ mùsùlùmí lẹ́yìn òṣìṣẹ́ àlùmọ́ yìí àwọn tí wọ́n jẹ́ bàbá àgbà wa sáàmà tẹ̀mí òun náà làwọn sọ̀hábà kọ́lọ̀ ń bá wa lọ́wọ́ sí wọn wá ti sojú wọn kùránì sọ̀kalẹ̀ lójú wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdájọ́ tó sọ̀kalẹ̀ lórí wọn lọ sọ̀kalẹ̀ lórí wọn gba ìmọ̀ lọ́dọ̀ àdókò sọlọ ní gbọ́pọ̀ sọ̀rí yẹn ìmọ̀ pètètè ni wọ́n gbà lójú àdókò sọlọ ìmọ̀ tí ń sọ̀kalẹ̀ tààràtà ní sọ́ọ̀tì ìpìlẹ̀ òun náà ti ṣe kí náà ti ń gba ìmọ̀ lọ́dọ̀ àdókò sọlọ ọlọ́run àbíọ́ gbogbo àwọn tó tún tẹ̀ láwọn náà pẹ̀lú dáadáa wọ́n gbé ẹsẹ̀ lórí ibi tí wọ́n gbẹ́sẹ̀ sí ọlọ́run bá wa kẹ́ wọn àwa bí ọlọ́run bá ti ọlá rẹ̀ pẹ̀lú lọ ó dáàbò kó ṣe ní atẹ́lẹ́kọ̀ọ́ kan wa níkan nínú àwọn olóríire tí ó fi pàṣẹ rẹ̀ lé pàṣẹ tiwọn tí ó fi ṣe tí wọ́n ṣe tó sì jẹ́ pé yọ jáde bíi dáadáa tí wọ́n já sí kọ́lọ́kọ́ sàwà náà bẹ́ẹ̀ o. lẹ́yìn náà oníní ọjọ́ al-ahad ẹlẹ́ẹ̀kejì ní ní ogún ẹlẹ́ẹ̀kejì ní ní ọgbọ̀n nínú oṣù sọ́bà ní fourteen forty one hijrọ anabi sallallahu alaihi wasallam ètò tẹ̀lé ní ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta dín ní ọgbọ̀n nínú oṣù october nígbà tí ọdún tí wọ́n náà tún di twenty nineteen ní masiru nàwa ní agbègbè asẹ́yìn nínú ìsẹ́yìn wọn náà láti tẹ̀síwájú nínú àjẹkù ìṣòwò ìyó ìdánilẹ́kọ̀ọ́ sọ̀tọ̀ tí a máa ń ṣe ní ọjọ́ ahadi báyìí a tẹ̀síwájú nínú ìbánisọ̀rọ̀ wa tíra ti bẹ níwájú wa lónìí gẹ́gẹ́ bá a ti mọ̀ pé tíra méjì òun náà la máa ń kà ní ọ̀sẹ̀ méjì méjì síra wọn tíra tí a ń kà lọ́wọ́ tá a kà ní kẹjọ náà láti kà lónìí òun náà ní tíra Bulughul Maram min adillatil ahkam ìtọ́jú pé olùmọ́wá al-muhaddith ibn Hajar al-Asqalani rahimahullah ta'ala rahmatan wa ní àtúnṣe fún wọn kó jọ. sáré òkè àǹkà ọjọ́ sáré o tí orúkọ rẹ̀ jẹ́ sùnú sẹlẹm ìlìmánu sọdẹ̀áni rahimahullah ta'ala rahmatan wasi'a. kìtàbù jihad ibẹ̀ ni à ń kà àwọn àkọsílẹ̀ tó ní í ṣe pẹ̀lú báwo ni àtẹ́bí sọlá sẹlẹ báwo ló ṣe jagun rẹ̀ sónú ẹ̀sìn ọlọ́wọ́ bá ti ọlá rẹ̀ gbà jùlọ kí ni àwọn ẹ̀kọ́ àti àwọn òfin àti àwọn ìdájọ́ tó ń bẹ lábẹ́ àwọn ogun tó ti fi ọlọ́sọ̀lá sílẹ̀ dá eléyìí tá ti yí ibò wá yí ẹ̀wò náà ti àwọn ìdájọ́ rẹ̀ wá sáà sí àwọn àlàyé rẹ̀ nínú tíra wa ti ṣe pé ń bẹ ní ọwọ́ wa nítorí kẹ́ni tí àárẹ̀ ń bẹ nínú ọkàn rẹ̀ àárẹ̀ yẹn kó lè bá a kó níbẹ̀ tó bá jẹ́ pé ẹ̀mí òtítọ́ ẹ̀mí òdodo bá ń bẹ nínú ẹ̀mí ẹ̀ nípa ìjẹ́bù amẹ́ríkà lásìlọ nípa àwọn ẹ̀sùn pé pé níṣẹ́ ni iyèméjì ti ń bẹ nínú ọkàn rẹ̀ ìta máa sọ kó lè bá a léyìn méjì jìnnà sínú ọkàn rẹ̀ káma dájú lè wà ní ọkàn rẹ̀ ni ẹ̀tọ́ wa jẹ́ pé ọkàn rẹ̀ ọkàn òtítọ́ ọkàn òdodo ni tó sì gbàgbé bó ṣe rí bó ṣe jẹ́ òun náà ni àwọn àhàdí sọ lálẹ́ àfi àtìgbé wa wọn ká lè fún àmọ̀dájú tó lè wà fún wọn bẹ́ẹ̀ tó òun náà ni àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí òun náà la ṣe àbí bá kọ́lọ́ ń dákòókò sí àánú mi àtẹnìkọ̀ọ̀kan wa hadithi tí a ti gbé hadithi ibn Umar ni rabi allah ta'ala anhuma wa arwahuma وعن ابن عمر رضي الله عنهما قال بعث النبي صلى الله عليه وسلم برية فيه قبل اجل فظلموا ابلا كثيرا عشرة عشرة ومسلم عشرة عشرة لا تدعو afọwọ àìsùlọ ọmọ afọwọ ẹmọ àti bàbá àtọmọ tàbí ànábì ni wọn ọlọmọba níjọ ló sí àwọn méjèèjì dáadáa olùgbìyànjú olùsápá olójú kòkòrò ní ìsúná sẹlẹm kò ní afáwà abdullahi ibn Umar ọbẹ ọlọpẹlẹ àjùmọ. àwọn èèyàn máa bẹ̀rẹ̀ pé nínú ẹni tó ti pé ibi táwọn ẹni bá gbẹ́sẹ̀ sí ní ibẹ̀ gbẹ́sẹ̀ sí tí ìfẹ́ yẹ ní òǹdíwọ̀n ọmọ náà gún kó níbi ìlànà sẹlẹm kò ní afáwà abdullahi ibn Umar ọbẹ wa wọ́n ní òjíṣẹ́ ọlọ́sọ̀lá máa wà ní náà ọ̀ràn àwọn wa rè kan níṣẹ́ sàríya ìfàkìhì sí alimọ̀gbálà sí tí ọlọ́mọ lórí ọgbà bàtà rọ òun ti gba kẹsùrọ yá òun ní sádà lórí sàríya wàhánà fìhìn nínú àwọn tí kọ̀tánà bí gbé dìde yìí èmi náà ń bẹ láàrin wọn níbo la nàbí ràn wá lọ kébàlà nàjèlè kébàlà pẹ̀lú kíkọ́ ọ̀pọ̀tọ́ lọ́mọ méjì lórí kọba kẹ́kọ̀ọ́ bá a jẹ ẹsẹ̀ bàbá tà ìtumọ̀ kébàlà oníkíni o jíhà agbègbè wọn ara wa sí agbègbè Najd agbègbè Najd lórílẹ̀ Saudi bẹ́ẹ̀ wọ́n rán wa sí agbègbè yẹn bẹ̀lẹ́ ní sísẹ́lá gbé wa wọ́n rán wa sí. fọ̀kọ́ ni mú ibi la kẹ̀sì rọ̀ àwọn yìí wà rí wọ́n wá kú ọ̀rọ̀ wọ́n rí àwọn ọ̀rọ̀ tó pọ̀ nínú làkúnmí a sì mọ̀ pé nínú àwọn dúkìá tó jọ lágbára lórí púpọ̀ làkúnmí nàmbà wà ní ràkúnmí dúkìá ńlá ni o ó sì jọ lágbára lójú púpọ̀ gan àwọn adakọ̀ lágbára àwọn tọkọ̀ sọ́dọ̀ wọn la lọ́jọ́ lójú yìí táwọn abẹ́rẹ́ rí ràkúnmí káwọn àtẹ̀lé káàkiri ní bí abẹ́rẹ́ adábẹ́rẹ́ tíyẹn bá lọ jẹ́ ẹni tó wá ní ràkúnmí nílùú ìdíìsì yóò dolówó ràkúnmí ẹ̀rọ àbáwọn ní kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n fi wọn lólówó kẹ́tẹ́kẹ́tẹ́. téèyàn bá tún lè sin náà olówó ẹsìn ni wọ́n tẹbi ni wọ́n pè téèyàn bá lọ ní ràkúnmí kọ yóò di olówó ràkúnmí. wọ́n wá kọrọ ràkúnmí tọkọ dáadáa. wọ̀kánì tòmánu hàn ìpín wọn níjọ́ náà lọ nínú àwọn ràkúnmí tòmánu yẹn pẹ̀lú kí sí nìyẹn tí olọ́mọ lórí sọ́gbà tó mọ̀ wọn jẹ jámọ fúnta ìpín wọ́n wọ́n nàṣí ìpín jẹ́ sáfù ànàṣí ìpín èèyàn ìpín wọn níjọ́ náà lọ ọjọ́ sínú aṣáró bàyìn ìrọ̀n wọn fún ní kálukú ní làkúnmí méjìlá méjìlá làkúnmí méjìlá méjìlá lóní kálukú bá tí wọn bá lọ ní àlọ jagun tán fún yàrá kúnlẹ̀ ọkùn ìyá máa wò lókè lókè lókè káàkiri ìyá máa rà fọ́ gbàgbà yìí wọn wá pín yàn méjì wọn ò bí òṣèlú la ṣe wọn wá pín méjìlá méjìlá wọn pín kan ẹni kọ̀ọ̀kan olówó kẹ́tẹ́kẹ́tẹ́ ló sẹ́yìn òbí bẹ́ẹ̀ náà ní pẹ̀lú olówó kẹ́tẹ́kẹ́tẹ́ lẹ́yìn èdè òun bẹ wọn ọpọsítì àwọn àgbẹ̀dẹ níjẹba bẹ ẹ wá ní méjìlá alákùn méjìlá lẹ́ẹ̀kan náà báyìí ah! ó ti di ọgbà oko ọgbà oko nǹkan ọ̀sìn ràkúnmí òtí ni ọgbọ́n ní kálukú ní ràkúnmí méjìlá méjìlá. wọn ló fi lo bàyìnrán bàyìnrán nípìn ìpìlẹ̀ ìpín ìpìlẹ̀ ràkúnmí kọ̀ọ̀kan ni wọ́n á fi méjìlá méjìlá sí fún ọ bòtá kọ̀ọ̀kan àlè asariya ntí jẹ sariya wọn jẹ kí n ti àtó min al-jaysh ìpín kan ìkíkí kan nínú àwọn ọmọ ogun oníjẹ sariya sariya yìí. dákúrójú mingo yọọ jáde látara àwọn ọmọ ogun àwọn ọmọ ogun ti wà tẹ́tẹ́ ọmọ ogun ti wà lẹ́ẹ̀ wọn wọ́n wá yọ àwọn ikọ̀ kan nínú wọn pé wá lọ ṣiṣẹ́ báyìí sí àwọn ìkú wọn wà àwọn tó ń ni pè ní sàríyà. wọ̀dàrún odò ilé yìí tọ́ba wọ́n padà sínú ọkọ̀ ìpìlẹ̀ àwọn ogun ìpìlẹ̀ tí wọ́n ti yọ wọn wọ́n padà wọ̀nyí àmìnà lèmi àti ìlà ọ̀nàmì àti. ọbẹ̀ látòrí ọmọ ogun ọgọ́rùn-ún lọ sí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ọmọ ogun. ọgọ́rùn-ún ọmọ ogun sí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta òní jẹ́ sàríyà. òǹkà wọn là ń pè lẹ́ẹ̀dẹ́gbẹ̀ta. nàám sọmọ yorùbá tó sí five hundred. láti ọgọ́rùn-ún. sí o ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta torí ẹgbẹ̀ta ní six hundred ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ní seven hundred ẹgbẹ̀rin ní eight hundred ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ó ní nine hundred ẹgbẹ̀rún ní ni ẹgbẹ̀rún ẹ̀ẹ́dẹ́gbẹ̀fà ní one one ẹgbẹ̀fà ó náà one two one three ẹ máa ẹ máa lọ àgbàbà ń dá ní ọyẹ ká bá pàdánù rẹ wípé owó tó bá pọ̀ ìwó láàbí pé ẹjẹ́ àkànká yorùbá ó ṣe pàtàkì o ẹjẹ́ àkànká ká máa ọ̀ka yorùbá ó ṣe pàtàkì púpọ̀. wọ́n sẹ́rí ìyàtọ̀ alẹ́ kìí dákúrò ju mi lẹ́yìn wọ́n ní wọ́n tún máa ń lò pé àtàrí ìyá òun ni ọmọ ogun tó jáde lálẹ́ wọ́n sàárì sàríyà ọlọlá kọkọ wọ sàríyà ìdúnímọdúnfẹ òun náà lè tó ti pé alẹ́ ní dàkúrò bíbí nàá èyí tí wọ́n rántẹ́ lọ́sàn-án àwọn gbogbo tí wọ́n rántẹ́ lọ́sàn-án wọ́n pè wọ́n ní azariya ṣùgbọ́n ìtọ́ba jẹ́ talẹ́ ńkọ́ òun ní jẹ́ sàríyà ju èmi tuntun níwájú. wọ̀lùmọ́ọ́dù ní kọ́ọ̀lì ní sùmánù rọ́ọ̀mù èso gbàdúrà pẹ̀lú gbólóńgbé ìpín àwọn ìpín wọn ayé àsọ̀bù ohun àwọn ìpín tí wọ́n ní ibi ẹ ìnáwó balaba nasibu kulli wahidin nasibu kulli wahidin minhum hadha al-qadr ìpín oníkálukú wọn ìdèló tó kà tí wọ́n sọ méjìlá méjìlá. àní ìtìnáyé aṣàròbà ní irọ́ oníkálukú bara fún mi méjìlá méjìlá káká tẹ̀ gbé sórí wípé ọgọ́rùn-ún gan lọ́jáde lọ síbẹ̀ ẹ̀wòye rà fún mi kí wọ́n kó tó fi di pé ọgọ́rùn ba méjìlá méjìlá one thousand two hundred àbí ẹgbẹ̀fà nira kúmi tí wọ́n rí nù kákọ́ bá rí bẹ́ẹ̀ o pé ọgọ́rùn-ún wọn ó sì ti fún ojú ọgọ́rùn-ún. wọ́n náà lo ziyada tó yuzadu yuzadu ha alugọ́sí alanasi ìdíhìn mi ní alugọ́sí magnami. wọ́n ní náà lo òun náà ní àlékún lọ́sẹ̀ tí wọ́n fi fún ọ lórí lórí ìpín ìpìlẹ̀ wọn tí wọ́n rí nù ọ̀rọ̀ ogun wọ́kọ́ olówó nùfìlú wọ́n nùfìlú àdùgbò mọ̀míyọ́n lórí májúhóòlù wọ́n mọ̀ pa pé wọ́n dárúkọ tó pin fún ọ bẹ́ẹ̀ olùkọ́ni wọ́n nùfìlú wọ́n sì tún fi lékún fún wọn wọ́n fi lékún wọ́n yẹn ẹni tó fi lékún yẹn wò sí ni o wọn dárúkọ rẹ̀ torí pé mabniyun lil majhul kéésì màálùm tẹ́ẹ̀pẹ́ wọn bá jẹ́ pé màálùm ni tó kò ní jẹ́ pé nú ni ó kò ní jẹ́ pé tó mà ní ó ṣe kíni o ni ó gbà wájú. tọ́ ẹni tó bá tó bá nàfàlà wọn dà fọ̀ wọn nàfàlà fún wọn wà dárúkọ ẹni tó nàfàlà wọn kò ní jẹ́ wọn ní fìlú wọn nàfàlà fún kápẹ́ Rasulullah sallallahu alaihi kọ bẹ́ẹ̀ wọn nàfàlà fún àmírù ọba síbẹ̀ ṣùgbọ́n wọn lókè ló mọ̀bìnẹ́yọ́n lè mọ̀jòhó fọyà sẹ́mìlò anáwó náà fọláhùn amírò ajẹ́pẹ́ bẹ́ẹ̀ nígbà wo ti dá pẹ́ni tó pé fún wọn bẹ́ẹ̀ ó ṣe ti kọ́jọ́ pẹ́ni tánà fífi darí wọn lọ sóògùn ló pé fún wọn. wọ̀húwà Abu Qatada Abu Qatada alàǹsọ̀rí òun náà ló ti darí wọn. wọ̀yà sẹ́mìlò anáwó náà ti kọ́jọ́ pé anabi náà ló ti kíni o ló ti fún ọ ní méjìlá méjìlá wà bọ́ọ̀hìrù ìwáyà tó lè anáfẹ́ ẹ̀ńdà muslim tá a bá wo gbangba ẹ̀gbà wa tọ́wá látọ̀dọ̀ náfẹ́ látọ̀dọ̀ ìmáàmù muslim nínú ẹ̀gbà wa ti lẹ́yìn látọ̀dọ̀ náfẹ́ látinú ẹ̀gbà wa ti ìmáàmù muslim. so anna al-qasma wa tanfila kana min amiri amiri al-jaysh ìpín tí wọ́n pín àti àlékún sọ́ba yẹn ọwọ́ abẹ́ yìí pé ẹni tó jẹ́ aláṣẹ ọmọ ogun ló ṣe. wọ́kọ́ rọrùn nàbí sọ̀rọ̀ sọ́lọ̀ gbé àlèkà anábì ti pinnu rẹ̀ lórí bí anábì ọkọ̀ mẹ́tì rí ẹ̀. nínú ẹ̀fẹ̀ wa sọ̀rọ̀ bó ṣe wá ní ìta àgbọ́yé bẹ́ẹ̀ ni. ìyá anábì kọ́ ọ̀dà wọlé wọn wọlé mi yọ̀ọ́ wọn torí bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ gbà tó yẹ pé gbà tó wọn ti bẹ́ẹ̀ ànábì yóò sì yí padà sallallahu alaihi wasallam. wà á máa rí wáyé tó bẹ̀rẹ̀ lọ. ṣùgbọ́n ẹgbà wa ti àbá wa tún láwọn ọmọrin náà lọ́dọ̀ ìmáàmù Muslim bákan náà òun wá mi láti pé wàlàfàlà náà Rasulullah sallallahu alaihi wasallam ba'iran ba'iran ànábì ti tún lé fún fún wa ó fi ìdàkúnmíkọ̀ kan lé fún sí fún wa. فقال فقد قال النووي رحمه الله تعالى ìmáàmù Nawawi wá sọ báyìí kọ́ lọ́kọ́ bá kẹ́ pé nùsìbà ilẹ̀ nàbí sàlàsàlà lọ́mọ àgbáàdà mọ̀kànlélọ́ ìlà rẹ̀ wọ́n sàbìtì ẹ̀ lọ bá nàbí sàlà rẹ̀ nígbà tó jẹ́ bá nàbí ti fi nílẹ̀ torí tí ọba dá tàbí dájọ́ yẹn ọba bá mọ́ ànábì ò ní gbà wọlé kò ní dákẹ́ lórí ẹ̀kọ́ sí ti fi nílẹ̀ fún wọn bá sàbìtì ẹ̀ lọ bá nàbí bẹ́ẹ̀ kọ́ jẹ́ bá nàbí sàlà kò fi nílẹ̀ fún wọn. wọ́n inda abi dawud ṣùgbọ́n hadithi nínú sunanu afawa abu dawud òun wà bí lọ́sẹ̀ pẹ̀lú gbólóhùn wípé fọ àfọ́bẹ̀dá ní àmà kẹfì rọ̀ àwa rírà kúmi tó pọ̀ ní àmà òní kò ní ìdíra o lójà mo ní ìmátù òní ní àmà tò níbi bàyẹ̀rà fún mi ní ìtumọ̀ rẹ̀ sọ̀rọ̀ nípa ní sọ̀rọ̀ fún pẹ̀lú an yahdi Allahu bika rajulan wahidan khayrun laka min humurin ni'am. Ànábì ní kọ́lọ́n fún èèyàn kan máa sùn tànà látara rẹ̀ ó lóore fún ọjọ́ àwọn ará fún mi pupa lọ. Ó láàárín ní àmán jẹ̀sìrọ̀ àríra fún mi tó pọ̀ àríkúlógún yẹn. Wa atana amiruna ba'iran ba'iran aláṣẹ tó tá a tẹ̀lé lọ tó fún ọwọ́ akẹ́rà fún mi ọkọ̀ fún wa. ó pín lèkún lè ìsáàdì fún ẹ̀mọ́nìyàn kọ̀ọ̀kan. lọ́mọ àkọ́dúnmí náà ilé àtẹ́bí sọ̀rọ̀ àìsílẹ̀ lẹ́yìn náà abájọ́dún àtẹ́bí sọ̀rọ̀ aláwọ̀ àdìsọ̀ àdìsọ̀lẹ̀. wàkọ́ sábà bẹ́ẹ̀ nínú lọ́ni mọ́tòdà lànàbí bá pín ọrọ̀ ogun gangan fún wa. fàṣọ́ bàkúnú rọ́jò lé ìsìnlẹ̀ àtàrọ̀ bàyìn rọ̀ bá dàlẹ́ gbogbo ọyàn kọ̀ọ̀kan ọkùnrin kọ̀ọ̀kan tó lọ́jà fún yẹn ọwọ́ apàdà rírà fún mi méjìlá méjìlá. báyà lè fún mi lẹ́yìn ìdá àwọn tí wọ́n ti yọ kó òun rà fún yẹn kan. torí bọ́lá ni wàhálà mu àná máa wọlé tó wàhálà lè dání kò mú sàwó. ọlọ́ni ẹ̀ lọ́mọ pé gbogbo ọmọ mi tẹ́lẹ̀ bá ní ìdá àrùn rẹ̀ ọlọ́wọ́n bá ní í ṣe ti yọ ìdá yẹn kó bẹ̀. wọ́n ti dá gbogbo àkúmí ẹ̀ sí márùn-ún wọ́n ti yọ one over five kó bẹ́ẹ̀ gan wọ́n tún sẹ̀sẹ̀ wá pín ní méjìlá méjìlá sẹ́ẹ̀rì pé làkúnmí náà kọ̀ sọ ọkọ̀ sọ bí yẹn bá ní máa dùn lápẹẹrẹ kápẹ́ bá sọ pé kápẹ́ àwọn ọmọ ọmọ ogun yẹn wọ́n tiẹ̀ mọ níwọ̀n tó kéré ta pé wọ́n ní hundred yẹn ọgọ́rùn yẹn. tó hundred yìí tọ́ba yẹn kí wọ́n bá lọ fún àwọn hundred ní twelve twelve méjìlá méjìlá one two nìyẹn àbí ẹ̀kọ́ ni lẹ́yìn one over five kan di ọbẹ̀ yìí o tá a bá fẹ́ mú òǹkà yẹn àmọ́ tọ́ba jọ hundred ni wọ́n ṣùgbọ́n àyìn ní tá a bá fẹ́ mú òǹkà yẹn a ti lè mọ ìdẹ́rìn tó kù tá a fi mọ ìdáhùn tó yọ ọ́n bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹja ti sórí pé one two yẹn náà tí èmi nira tọ́bi ní máa dùn tó jẹ́ one thousand two hundred nínú òkúta wáyé kódà kọ jẹ́ àwọn agolongo Ah, nǹkan lómi ò torí kọ́ bí sunde ìyẹn kọ́ bíyà kátó wá pé àwọn gìrìwò gìrìwò ti kí ni o yọ wà lọ pé ah, àwọn èèyàn máa pariwo ni pé ṣé gbogbo olóyè lè fẹ́ kó màálù sí ni. aago ẹlòmíì ti di aago ẹlòmíì kò ju wá ń kíní kalọ di aago aago màálù ẹlòmíì o àwọn sago wọn pọ̀ jù láwọn aago kọ̀ọ̀kan wọn ní three hundred láwọn onímọ̀ àlù tí wọ́n jẹ́ àbúlà ni pé aago kan ò tọ́sí lè sọ pé lágbájá ní yàgò báyìí tó máa lò bírú àwọn báàgọ̀ yẹn bírú àwọn yakubu yẹn so àwọn ní dáadáa àtàwọn míì náà tó ṣe kiri ọkùnrin tí ń bẹ ń gbọ́ra yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn àwọn yẹn ní. ṣùgbọ́n tó bá ní èyí ló wò kíkà ọlọ́mọ kẹlẹ́ agbájá o ọlọ́mọ kẹlẹ́ agbájá tọ́ba wa jẹ́ra fún mi ńkọ́. sọ̀rọ̀ àkúnmí dúkìá ńlá ni. wọ́n ní gbogbo ẹnì kọ̀ọ̀kan nù wa àpàdà wa ní kí ni o àkúnmí méjìlá méjìlá lẹ́yìn ìdáhùn wọn ti yọ fún bẹ́ẹ̀. ọ̀dà làálà ànàtì àfihàn mílẹ̀ àmìrì wọ̀lọ̀ ìsìmá minhu sallallahu alaihi wasallam ó túmọ̀ yìí pé ẹyọkọ̀ọ̀kan àkọ́kọ́ yẹn ẹyọkọ̀ọ̀kan yẹn látọ̀dọ̀ aláṣẹ wọn ló ti wá ṣùgbọ́n ìpè ogun gangan pínpín ọrọ̀ ogun lọ́dọ̀ ànẹ́bí sallallahu alaihi wasallam ló ti wá. a rí báwọn ẹ̀gbà wá ìfowónú ara wọn abẹ́ ẹ̀kọ́ lọ́dọ̀ orí ti ṣùgbọ́n wọ́n gbìyànjú náà gbogbo àwọn ẹ̀gbà wá ìtọ́fi jẹ́ pé contradiction ló fi ní ṣẹlẹ̀ ìrújú ò ní ṣẹlẹ̀ sí wa ibi ìrújú kan nínú àlàyé yẹn ṣẹlẹ̀ a rí fún wọn ti gbìyànjú aláṣẹ wọn pín kankan fún wọn pín kankan fún wọn gbà tó dọdọ àníbi àníbi fìrìn rẹ bẹ́ẹ̀ ó ti lọ náà tọ èlé rẹ ló fún wọn nígbà tó dọdọ àníbi ló pín ẹ̀kọ́ ṣe kí ni o ó ti lọ àti kọ̀tàdéṣà náà sì ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ wọn ni wọn kọ́ di jómìá bẹ́ẹ̀ ní ẹ̀rí wáyà wọn wá sí àkójọpọ̀ láàrin gbogbo àwọn ìgbà wa tó wáyà bí yẹyẹ yọ kọ̀ọ̀kan yẹn lọ́dọ̀ aláṣẹ ló ti wá kọ́bílẹ̀ lùsọ́ọ̀lì ilẹ̀ nàbí sọlọ́lá àṣọlù síwájú fótó lọ́dọ̀ àtẹ́bí sọlá àṣọlù kò sí pínyẹ fún wọn. sọmọ àbájá lùsọ́ọ̀lì lẹ́yìn ìgbà tí wọ́n lọ́dọ̀ àtẹ́bí sọlá ta kọ́sàmà nàbí sọlọ́lá àṣọlù bẹ́ẹ̀ nà lùjẹ́ yìí àtẹ́bí sọlá àṣọlù ọwọ́ àfin ọ̀rọ̀ ogun yẹn òfin láàyè wọ́tàwálà ntọ́wájẹ́ ti àwọn wari, rè tọ́jà dèyìn àwọn sẹ̀ríyà yẹn aláṣẹ wọn lànàbí kò sí lọ́ọ́ lápapọ̀ ànàbí ti pín ọrọ̀ ogun pín ọrọ̀ ogun ọrọ̀ ìjọ sọ ilé ti ànàbí pín lọ fún gbogbo wọn gbogbo wọn náà ló tún wá pín fún ìgbà tí ó pín báyìí àwọn tó wá lọ sókun yẹn gbogbo ìpín wọn ànàbí kan kò lé aláṣẹ wọn lọ́wọ́ ni aláṣẹ tẹsẹ̀ wá lọ pín fún wọn ó kó fún lápapọ̀ pé ẹ̀yin mélòó lẹ́nu fún àwọn ayé báyìí ni tó multiply báyìí báyìí tá a fẹ́ fún yín gbogbo ẹ̀ ní ọ̀yà lọ fún fún ọ. tòbí anẹ́sì fúlàn pé ṣùgbọ́n àpapọ̀ rẹ̀ tó kó fẹ́ni tó jẹ́ aláṣẹ wọn aláṣẹ lọ́sẹ̀sẹ̀ àlè wọn lọ́wọ́ sẹ́nìkan wá sọ pé aláṣẹ náà ló fi méjèèjì kò ti bọ́ sí ó ti fún ọ lẹ́yìn kọ̀ọ̀kan tẹ́lẹ̀ òun ló fún wọn abẹ́ ẹ̀kọ́ ni ẹlẹ́ẹ̀kejì ńgbà tá ànábi pé tá ànábi gbogbo ẹ̀ lápapọ̀ tó ó ní ọ̀sẹ̀sẹ̀ lọ́mọ ha òun náà wọ́n sọ pé ó ti kí ni o òun ni wọ́n sọ aláṣẹ lọ́wọ́ pín aláṣẹ ogun wọn ló ṣe kíni olópin ọ̀rọ̀ ogun yẹn ló pin fún wọn. وتولى الأمير قبض ما هو في سرية جملة ثم قسم ذلك على أصحابه وبقي lábẹ́bẹ́ fama nasaba zalika ila nabi sallallahu alaihi wa sallam ẹni tó bá sàbìtì bá nabi lópe tó bá sàbìtì ẹ̀ lọ́ba nabi sallam. wàlìkọ́ nìyí sallallahu alaihi wa sallam alladhi torí pé anabi lọ kọ́kọ́ pé kótó kó fún aláṣẹ wọn ìlú tó ń gbà lérò tó bá ní anabi ló pé ajẹ́pẹ́ ti sọ ni pé kótó ni kó dọ́wọ́ àwọn tí wọ́n ní tí wọ́n fẹ́ gbà ẹni tó fi ń pilẹ̀ kó ga wọn òun là nẹ́bí sallallahu alaihi wasallam. wọ́n máa ní sábà dálíkà ilẹ̀ àmì ẹ bá sọ pé aláṣẹ ló pé fún wọn wọ́n bẹ́ẹ̀ ti bá rẹ̀ ànàlẹ́bí àtọ̀ àtọ̀ dálíkà ẹtọ bá lálàtẹ ló fẹ torí pálàtẹ ló padà ń fẹ fáwọn tó ní nígbẹ̀yìn olóje kó sọ pálàtẹ ló fẹ kí ni o òun náà ló fẹ ìyẹn ni pé kò tó dáàmú ọwọ yá àjà anábì ló fi lọ ọkùnrin sànàbí alálàtẹ rẹ ló fi gèéta alátẹ anábì ni kò sí ìtòjà nítorí ọkàn tẹ sọọbù wa ni pé anábì lọ kọ́kọ́ pín nígbà tó kàn pín kò pín lẹ́yẹyẹ ó kó àpapọ̀ táwọn ogun yẹn fọ́gà wọn ọ̀gá wọn aláṣẹ òtún pín iye òǹkàtà níbi ni ọlọ fún kálukú ló ṣe kíni o òun náà lọ lọ fún wọn. bọ́fì hadithi dalilun ala jawaz tanfili lùjẹ́yì hadithi yìí ń bẹ níbẹ̀ ìpọ̀tọ̀ pé aláṣẹ náà lè wòye kó kọ́kọ́ fún àwọn tí wọ́n jọ lọ jagun kó fún láwọn kankan. wọ̀dà wà á yàtọ̀ sọ̀tọ̀ àríkà ní nàbí sàlẹ̀ sàlẹ̀ lánàá ẹ̀rí wípé àtẹ́bí nìkan ṣoṣo ló láǹfààní àti lè ṣe bẹ́ẹ̀ wọ́n ní kò sẹ́rìn bẹ́ẹ̀ ọ̀rọ̀ àpèmára táwọn yẹn ń pàpèmára rẹ̀ ọ̀rọ̀ tí ò lẹ́rìí ni torí pé alátẹ̀yẹn ti fún wọn ní ẹyẹyọ tó fún wọn tẹ́lẹ̀ síwájú fún tó dé ọ̀dọ̀ ànábì sọ́lá mọ́rùn àlejò wàlá àdìsọ́lá ànábì ò sì takò wọn lórí ẹ̀kọ́ torí pàánù bí pín àwọn ìpín tí ó kù láti fẹ́ fáwọn ẹ̀. bal bal bal تنزيل الأمير قبل الوصول إليه صلى الله عليه وسلم ṣùgbọ́n pínpín ẹ̀bùn ẹ̀sí alátẹ̀sí kọ́kọ́ fún wọn yóò ti fún wọn síwájú kó tó lọ́dọ̀ àti sọ̀rọ̀ fi hadhihi al-qissati dalilun ala adam al-ikhtisas nínú ìtàn yìí ó ń tọ́ka wípé ìjẹ́sà pásọpánì sọ́lọ́m nìkan ló lè dé kò sí. wa qawlu Malik gbọ́dọ̀ Imam Malik sọ pé innahu yukrahu an yakuna tanfiru bi shartin min al-amiri ìpè wọn kọ ìmáàmù Malik àwọn sọ pé wọn kọ bọ́mọ̀ jẹ́ ipe tẹ̀fíìlù tí aláṣẹ òpin fún wọn yẹn yóò jẹ́ mọ́jẹ̀mú yóò jẹ́ mọ́jẹ̀mú látọ̀dọ̀ ara rẹ̀ fúnra ara rẹ̀ bí a ń yẹ kula pẹ̀lú kọ́sọ́ pé máa ń fa àyà gádà wàlá kò gádà. bí aláṣẹ tó darí àwọn ẹlọ́sọ́gun nígbà wọn bá kọrọ òògùn tó bá ń pín fún tó bá ń pín tó fẹ́ pín fún wọn yẹn fún wọn ṣàbùrù ṣùgbọ́n kò gbọdọ̀ dá mọ́jọ pé ẹ bá jagun báyìí abẹ́ ń bá fa yẹn báyìí abẹ́ tó bá sírí kan báyìí yọgbà kan báyìí báyìí. ìmọ̀ àwọn ìfìlà àwọn kọrú ẹ̀ èkì aláṣẹ ọmọ ti kí ni o kọ́ má sọ fún wọn síwájú fún tó já fún tó já wọn. lẹ́yìnáwó yẹ̀kúnnù kìtà lórí dúníyà wọn ní má malik ti sọ nìyẹn o wọn níjà yẹn ò ní jẹ torí ọlọ́mọ nítorí ayé ní ọ̀padà tó máa jẹ ọ jẹ múra ọkùnrin tí bá ti kaba yìí nígbà kaba yìí tí bá ti kaba yìí nígbà kaba yìí bí ọba afẹ́ ṣe torí tí ọgbà yẹn yóò ṣe kí ni o yọ pẹ̀lú lọ́ọ́ máa jagun yẹn torí tí ọ̀fẹ́ gbà ìwòye tí ìmáàmù máa ní ìwòye táwọn sọ nìyẹn. ọ̀rọ̀ tí wọ́n sọ yìí yàrá òdòwò kọ́ ló sọ làwọn àwọn àyè ẹ̀rí tako lẹ́rìí tọ́wọ́ látọ̀dọ̀ àmì sọ̀rọ̀ àrùsọ̀lọ̀ èpè mọ̀kọ́tàlá kọ̀tì ìlànà ẹni tó bá pa ẹnì kan lókun wà láwùjọ sàlábòbò àti kàtíwájú ìjọba lára rẹ̀ òun náà ló ti kíni olóni olóni dúkìá rẹ̀. sọ̀wọ́ kọ́lá hó sọ̀rọ̀ àṣẹlẹ̀ kọ́bìnrin kìtàlì ọ̀bá àjà bàbá àjọ kìtàlì ogun ànábì sọ fún ọ òfin gbogbo ní báyìí ní sọlọ sọ bẹ́ẹ̀ yóò sì máa fẹ́ ìlà yóò mi kìyà àmà sálì kìyà àmà ọlọ́run fi dédé ọmọ sẹ́kù wà á máa lò sóòmù kọ́ọ́ ní ìfẹ̀sẹ̀ àlè ìdúnyà ṣùgbọ́n káàbọ̀ kí tá a bá ti wí ìgbé báyà ní sọ́fẹ́ jagun àníyàn rẹ̀ kú òrìtọ́ lọ́hùn yóò padà wá ti fi ayé فالعمدة الباعث عليه فإنه لا يصير قول الإمام من فعل كذا فله كذا قتالا للدنيا قتاله لا يسجل قتاله للدنيا بعد الإعلام له أن المجاهد في سبيل الله من جاهد أن تكون كلمة الله هي العليا wọ́n ní sáà lè gbára lé bẹ́ẹ̀ òun náà ní tó ta ẹni ẹ̀kìdí nípìnlẹ̀ fóun fi lọ sóhun kí lọ́fẹ́ lọ sí ìfẹ́ ìjà fún sójú ọ̀nà lọ. gbólóhùn tí màmú wa sọ wípé tó ẹ bá ṣe báyìí tó bá ṣe báyìí tó bá jà báyìí tó ṣe báyìí ó ní ìpín báyìí kò lè yí ogun rẹ̀ padà sáyé láéláé lẹ́yìn ìgbà tí wọ́n ti fi mọ̀ tẹ́lẹ̀ yìí pé ẹni tá a yẹ pé lẹ́ńtọ́ jagun gidi olùjagun rere òun náà lẹ́ńtọ́ jagun tó ti gbé wọn lọ́wọ́ bá ẹ̀rẹ̀ fún lórí ti bí ìlú àdé sọ̀lẹ̀ àdé rọ́jòlè yọkọ́ tó lè hàn níyàtọ̀ nípa ọmọ fi ìgbára tájà wọ́n kọ́ tìlù ṣàjà àtàn àtẹ̀síjà torí kó lè wò ká kíní wọ́n kọ́ tìlù yá ha àtẹ̀síjà torí kó lè pèsè àríyìn ni pé ayé hàn fi tẹ̀lé ìlà èwo ní jagun sójú ọ̀nà ọlọ́run bẹ́ẹ̀ inú mẹ́tẹ̀ẹ̀ta ilé òdì sí ọlọ́run sọ́lá alẹ́sọ̀rọ̀ sọ pé màá kọ́ tẹ̀lé ìtẹ̀kùn náà kẹ́lẹ́ màtó lọ́ọ́ ní ìyẹn lọ́ọ́lẹ́yà owó ọ̀fi tẹ̀lé ìlà ẹ̀rí anábì kan pa gbogbo ẹ̀jẹ̀ mi ó ní ẹ̀jẹ̀ ń fún yín ní píríncípù lásán náà òfin ní fún yín òfin tí ń fún yín ni pé gbogbo ẹni yóò tọ́ bá ti jagun tó ní ti gbólóhùn ọlọ́run fi ga olùjagun lójú ọ̀nà ẹ̀sìn lọ. Mo ọ̀rẹ́ nìkan ọba àwọn àdìgbé ọ̀jagun akínní hmm, tí ọba jẹ́ kó wọ̀n sí láníyàn àkín pé kó fi pè lákùn. Sọ ọ̀n jáde. Lẹ́yìn ìgbà tẹ́ tó fẹ́ jagun ti mọ̀ yẹn yí pé olùjagun rere òun náà ni máa ń kọ́ táyà dídẹ̀ kó nà kálímàtò lọ́ọ́hìn kí ẹ lọ́ọ̀lìyà. Ẹ ń tọ́ jagun títí tí gbólóhùn ọlọ́wọ́ bá fi gà bọ́ọ̀ wá ní ràbúmí kan tàbí mẹ́wàá àtàbọ́gbọ́n àtàbọ́gbọ́n tí ó bọ̀ sí wá yí àníyàn rẹ kan náà tí wọ́n sọ àníyàn rẹ dàyé àjẹ́ pé díẹ̀ nú ara yé ń bẹ nínú ẹ̀mí náà ẹni ẹ̀sẹ̀lẹ̀ náà ni torí pé Yorùbá sọ pé ó so orí kò gbè mí tí wọ́n ló nínú wọ́n ló ní ọwọ́ kankan nù ọwọ́ kankan tí wọ́n náà ti bọ́ lórí rẹ lọ́ọ̀lọ́ yọkú bẹ̀ tó bá fẹ́ kú orí ó gbé ọ torí téèyàn bá so orí ní ìtawọ̀ àmọ́ ni torí èyàn ò lè èyàn ò lè kò lè sí orí kọjá pàbó ní ọgbà àtọ́nà bá tàn fẹ́ fìyà kẹjẹ yẹn tí ó sì ní díwọ́ ẹ̀sán orí dáadáa bí ẹ̀sẹ̀ kìlì òkè yẹn sí àfi tó bá jẹ́ pàǹdíyàn déyàn ti sọ̀rọ̀ èyàn ọ̀dà òun náà Yorùbá náà sọ pé ó ọwọ́ kan ìkà nínú ọwọ́ kan kan náà ní káyọ̀kó bẹ̀rẹ̀. فمن كان قصده إعلاء كلمة الله لم يضره ẹ̀tọ́ bá jẹ́ pé èròǹgbà rẹ̀ tó fi lọ́jà tó fi ọ̀nà ọlọ́run tó fi lọ́jà òun náà ní kí gbólóhùn ọlọ́run ọba ìlẹ́gbẹ́ ló fi dà èyí tí màmú sọ ni ò lè kó nira bá ntí màmú sọ pé sọ ẹ bá já ọ bá já báyìí báyìí báyìí ó ní ìkàbá ìjọba ó ní ìkó nira bá. ayélujára máa dá ní kálífàmù wọlé ń tẹ̀lé dáàbò ìyẹn ò lè kó nira bá láti wá sọ pé ọ̀rọ̀ tí wọ́n fún àti pé nǹkan yìí wọ́n ní ó lè di àrísìkì kó tó lè di kàbí ọmọ ọdún bẹ́ẹ̀ kò lè wá sí kíni kò lè yí àníyàn rẹ̀ padà láti wá sọ pé ayé. kàmá kọ́lá sọ́nà lọ́wọ́ àyè òṣèlú gẹ́gẹ́ bí àyẹ̀sọ̀ lọ́wọ́ ti sọ yìí. àyẹ̀sọ̀ sọ́nà tó wá sọ́nà ọ̀rọ̀ rẹ̀ pé wọ́lọ́ wọ́jà àlè rìsìkì táàtà délé sọyìn sọyìn àbí rọ̀fì ìwọ náà bá dàpọ̀ fi jíjẹ ẹmu mi sábẹ́ òdi ọkọ mi jíjẹ ẹmu mi fi sí kíni o abẹ́ òdi ọkọ mi kí la fi lọ́kọ̀ arò arò náà pè ní ọkọ tọmọdú báyìí àbí kí lẹ́yìn tẹ̀lé arò náà o lè jẹ́ ní sápáná o sì lè jẹ́ igi àti irin ṣùgbọ́n kò sí bí ó ti jẹ́ tí ìyẹn ọ̀pá sóko ń bẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà irin lẹ́nu rẹ̀ ọ̀jẹ̀ wọ́n wá lè fi ọwọ́ rẹ̀ tó gùn yẹn ní igi tí ó tọ́ báyìí pé irin ó wù láti jù ẹ̀gbọ́n ti ju javelin ẹ̀rí pé wọ́n ti ń ju à ó ní bí wọ́n ti sọ́wọ́ ní òkúta irin irin irin ńlá ni irin yẹn o irin yẹn irin ńlá ni ìlé mọ́bi tí ó wà mọ́ni ànílé èyí ní ọjọ́ àbúrò mi kan gbé tó sọ́mọ́ ẹ̀gbọ́n wa kan lẹ́sẹ̀ gbogbo ọmọ nìkan yẹn pọ̀ ni ọmọdékẹsẹ ara ọfọmọlẹ ó rò pé nǹkan kékeré ni wọn dáwọ́ dé tó ṣe báyìí ó rò pé wọn gbé sókè bẹ́ẹ̀ ni fúra tó ṣe báyìí ó jábọ́ lé kò rí gédé mi kan o jábọ́ lé ní ẹlẹ́sìn sí ọ̀ka rẹ̀ wọn ó ẹnu rẹ̀ sọ máa jẹ́ irin irin yẹn máa fọ́ sọ́mùsọ́mù wọ́n wá ṣe roboto sí i tí wọ́n lè gbá jù ọ. ọwọ́ àwọn èèyàn tí wọ́n bá la ṣe irin roboto báyìí irin òdi ẹ̀ ní tó kìíní yàrá òní tó ìdí kìíní yàrá wọ́n wá ṣe roboto báyìí wọ́n á gbé sí sẹ́ńtà kan ẹnu bí ó sì sọ tí ó sì wọnú rẹ̀ jáde rẹ̀ bí táwọn èèyàn tọwọ́ àlẹ́ ìṣẹ́ sọ́lá sọ pé wọ́lọ́ fi áríṣì kí mi sábẹ́ kí ni o sábẹ́ òjì ọkọ mi. tó látara bẹ́ẹ̀ a sọ yìí pé èyí tó súnmọ́ fẹ́ ni tọ́ba láti àyè kó o fẹ́ jàpọ̀ tójú ọ̀nà lọ gbọ́dọ̀ tí mọ́mú bá sọ yẹn pé ẹ ń bá lóko jàdílẹ́wò yìí ọgbà tó báyìí kò yẹ kó yí àníyàn rẹ̀ yẹn padà ibi pé ìjagun yóò fi wá nígbà tá a lè sọ̀rọ̀ sọ fi ìjẹ́ ẹ̀mú mi sábẹ́ òjì ọkọ mi. واختلف العلماء أول ما ويقول هل يكون التنفيذ من أصل الغنيمة أو من الخمس أول ما يقول تنفيذ دي إمام موين sẹ́nu gbogbo ọrọ̀ ogun yẹn lápapọ̀ ni wọ́n ti yọ ni àbí inú kóbùsù ìdá àrùn tí wọ́n tó yọ kalẹ̀ àwọn mìnkómsì lè kómsì tàbí ń bi ìdá àrùn tó tún kù wọ́n yọ ìdá àrùn kalẹ̀ àwọn ètò kù yẹn ti náà ní ìdá ìdá àrùn tó kù síbẹ̀ wọ́n ti yọ. sínú gani malakakọ àbí ní wọ́n wá fọ́ tí wọ́n yọ kalẹ̀ sẹ́jọ́ kọ́mùs. tọ́ tàbí da àbí àtúwá ìdá àrùn kan nú àwọn ìdá àrùn tí ó jẹ́ ìdá àrùn méjì sínú rẹ̀ láti yọ ni ọ̀nà mẹ́ta tó ń pín sínú. قال الخطابي رحمه الله تعالى أكثر ما روي من الأخبار يدل على أن التنفير من أكل الغنيمة مولي تقوى nínú gbogbo tí wọn gbà wọlé gbà wá èyí tí ń tọ́ka lé lórí ni pé nínú gbogbo ọ̀rọ̀ ogun yẹn òní ó ti rọ ìgbé ìyẹn tí máa mú asantọ́ jẹ́ aláṣẹ ogun tó fáwọn tí wọn kọ́kọ́ tẹ̀lé lọ́jà síwájú ogun tó pín ọ̀rọ̀ ogun ni wọ́n ní yọ̀jọ̀ tó ní gbogbo ẹ̀ nígbà wọn bá tẹ̀ kó gbogbo ọ̀rọ̀ ogun tó kù délé ni wọ́n tẹ̀ sí kí ni o wọ́n tẹ̀ yọ kó musu wọ́n tẹ̀ kó mi wọ́n tẹ̀ fún wa fún ọ̀rọ̀ ogun gàgà. hadith eléyìí kò tọ́ tọ́ka lé lórí òyìn ìyẹn hadith afọwọ́ abdullahi ọmọ ẹ̀mọ́ náà bí àwọn ọ̀sẹ̀lẹ̀ àìwọ̀ àbọ̀ bí àwọn àníṣẹ́lẹ̀ bí àwọn dìde níwájú ogun kan lọ sí agbègbè nàìjíríà gbàtà àwọn jagun àwọn rí ràkúnmí tọpọ débi pé oníkálukú àwọn ńṣe làwọn rí ràkúnmí méjìlá méjìlá lẹ́yìn kọ̀ọ̀kan bá so ìmáàmù àwọn tọ́jú aláàbírò ogun àwọn ó sùn fáwọn ilé ọkọ̀ kan sí. so eléyìí òfin wa pé àwọn mùsùlùmí tipẹ́tipẹ́ wọ́n ti di akin wọ́n ti ń jagun sójú ọ̀nà ìsìn ọlọ́wọ́n bá ti ọ̀la rẹ̀ gàdúrà àti pé Islam kò sí àbòsí fẹ́ni kankan ní gbogbo ẹ̀tọ́ lọ́jà wọn ẹ̀tọ́ oníkálukú ìsìláàmù ti kí ni òfin oníkálukú gẹ́gẹ́ bá tún ṣe máa rí nínú hadith àtúntò ẹgbà wáyé báyìí sọlá mọ̀tún ti sàbòsí fún dábàá tí wọ́n mú lọ oníkálukú gba ẹ̀tọ́ rẹ̀ ìdèkè àwọn akpẹtọ àbá kan bẹ òun jókòó àwọn yẹn kan sí ni àkàn dàpọ fún tiẹ̀ ni rárá o ilé ìbò ti wọlé báyìí anábì ìpín tó ń kálukú fún tiẹ̀ ní tiẹ̀ ní tiẹ̀ ní tiẹ̀ ní. sẹ̀ǹpẹ́lókè lọ́hùn tí wọ́n ti bẹ́ẹ̀ tí ẹ̀ bá jọ dáko tó délẹ̀ ńgbà tá a bá fẹ́ tayọ zakako bẹ̀tà tá a bá fẹ́ sí tayọ zakako bẹ̀tà aha ó ń kálukú wa lòdòdò mélòó ni àwa tá a lọ sí jẹ́ òkú yìí. wọ́n ní jàmáà ni wa ṣé jàmáà ò ló kọ́ òsì ló ń kà orí jàmáà ẹ̀ka orí jàmáà tó ti tẹ́ tọ ẹ wà pín tó ń kálukú fún ẹ pín tó ń kálukú fún ìpín tiẹ ní ìpín tiẹ ní ìpín tiẹ ń kálukú lọ máa dáná rẹ yọ lọ máa lò nínú ilé rẹ abẹ́rẹ́ ẹ jẹ jọmọ náà ni ẹ fi ẹwọn yẹn náà kọ́ fún o rárá ìyẹn bọ́ọ̀tù wa sọ dé ìwọ̀ kéèyàn padà máa jẹ ní tó ṣe pé yóò ní ogún tí sẹ́rí àníká ní táàkì kalẹ̀ fáwọn ọ̀lẹ́ni wa nígbà tí gbogbo nǹkan jẹ máa gbogbo nǹkan jẹ máa kó láti wá mọ nǹkan tẹ yàtọ̀ sí nǹkan tẹ ètè ti jẹ̀mọ́ àtàsọ rẹ̀ nìkan náà tó wọ̀ tó gbó náà ni lèmi wá sọ pé lónìí kò lè dálówó ọ̀nà tó fẹ́ gbà tó fi dálówó dà kò sí gbogbo àsìkò rẹ̀ wọ́n ti lò wọn ò sì fún lówó àdáni tó jẹ́ pé ká máa sọ láti wo tọkọtaya kò sí ní ẹ̀sìn o tí wọ́n bá ti wà ní ẹ̀sìn ó ń kálukú ọmọ gbèdéke tó nìyí bóyá ṣọ́ọ̀kù lọ́pàá wá kọ́ ráìdì àtẹ̀wà àti makaroni ilé mi ń ta ìyàwó mi ní ta òróró àti gbogbo pa ọwọ́ ajẹ́ pé inú ṣọ́ọ̀bù kan náà láti kí ni o làájọ ń lò gbogbo ẹ̀ tí wọ́n bá ti bá nu ṣọ́ọ̀bù wọ́n gbà pé mi mo ti kí ni èmi mo ní àtẹ̀wà àti màkàró ṣùgbọ́n gbogbo òróró àti gbogbo pa tí wọ́n bá ti bá ìyàwó mi ló ti kí o òun ló ní ìyẹn yanjú àmọ́ àwọn òwò tí ò ní yanjú ìrí nàìjíríà tó ń kẹta wú ẹ papọ̀ wọ́n ní tọkọtaya venture tọkọtaya kantin wọ́n jọ ń ta jẹ ọgbọ́n yóò ta ìyàwó ní gbowó ọlọ́dà kò sànù wa o eléyìí yẹn tí kanu wọn bá fún wa ní ma property oníkàlùkù tá a sọ fún ogún báyìí ní tọ ọkọ lọ́lọ́gún yìí ogún ọtọ́ ọkọ fi kalẹ̀ ní ìyàwó ọ̀jẹ̀ nǹkan bá ń dẹ́ ọ̀jẹ̀ nǹkan bá ń dẹ́ kò sí gbogbo ẹni tí ẹ máa ń pawọ́ pọ̀ sí gbogbo nǹkan agbọ́kọ̀ rọpọ̀ agbọ́kọ̀ ralẹ̀ agbọ́kọ̀ kọ́lé gbogbo eléyìí ọ̀yìn apáti ṣeré à. sọ́yẹ́ pé ìyàwó lọ́lọ́ ń bò láti rí lọ́ba kọ́lé ìwọ kan náà rí pé kò burúkọ ọba gbé kọ́mọ kọ́mọ wà lórí ìpìlẹ̀ kọ́ ìyàwó rẹ ló ṣe kí ni o olódìlé ó sì mọ sọ́fà ìmí kọ́ mọ́kọ́lé o ìyá alágbájá lọ́kọ́lé tí ó hàn torí ogún táwọn mọ̀lẹ́bí tiẹ̀ náà jẹ́ nínú ogún rẹ̀. sáájẹ́ pé wọn náà ni ó sì hàn pé wọ́n lò ní. ẹ àjọ dáwọ́ra lẹ̀ ní ṣùgbọ́n mi mọ́ kọ́ gbogbo ẹ̀ ti sanwó lẹ̀ tẹ́ ẹjọ́ dáwọ́ra òun kò padà kọ́rọ̀ yanjú. òun lọ́ra lẹ̀ mi mọ́ ètì dáwó lẹ̀ rẹ̀ padà fún. ìwọ lọ́ra lẹ̀ ó lọ́kọ́ bí lẹ̀ rẹ̀ kọ́rọ̀ yanjú kọ́mọ kó lóde gbogbo ẹ̀. ṣẹ̀ríà Islam ni ó pín ẹ̀tọ́ oníkálukú ogun ìfọn nígbà tí wọ́n ti ogun dé a rí i Islam yìí sábòsí ẹ̀sìn déédéé ni ẹ̀sìn dọ́gbadọ́gba ni bí Islam yìí sábòsí ọjọ́ sí déédéé yìí òṣèlú ẹnì kankan wá ọ̀nà wa ní sẹ́ ibi ká lọ dá wàhálà lẹ̀ ibi ká kàn lọ dógún kankalẹ̀ ní Islam máa jagun rárá o rárá kọjọ mùsùlùmí gidi ti bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn ni, lè fi mùsùlùmí ràn kẹ́nìkan á sọ fún mùsùlùmí gọ̀ tí mùsùlùmí náà máa wò rárá o wọn kálukú náà sọ pé ibi tí wọn ti ni àwọn ọlọ́gbọ́n ló bí wa torí mùsùlùmí gbájú ẹlòmíì lọ mùsùlùmí ọláìwọ̀n gbàgbé ni kí ló gbọ́n wọn ọ̀rọ̀ náà sọ̀rọ̀ àdéhùn sọ́lọ̀ mi torí kí làwọn fẹ́ẹ́ ṣe tí ò ní jẹ́ pé pẹ̀lú pàṣẹ kí lọ́lọ́run sọ kálẹ̀ sọ́lọ̀ sọ òfin ọlọ́run gáìdì wọn òfin onígáìdì wọn ṣé constitution nàìjíríà lọ́wọ́ akáyọ̀dẹ̀ lọ́wọ́ àti wàá pékinì kan ṣé constitution lọ́wọ́ àpé báwọn constitution tó tó lè amẹ́jì constitution tó lè àjọ àbámẹ́mẹ́ndé ìṣẹ̀lẹ̀ sí ni yàtà àbẹ́ amẹ́ndé constitution ninety nine àbẹ́ ìmọ̀ akọ lórí ìròyìn dáadáa ṣùgbọ́n ta lọ́wọ́ àjọ ṣe constitution islam alukura ni kò sẹ́ni kankan tó fẹ́ àjọ ṣe ọjọ́ àjùpẹ́ tó bá sọ ọ́ rẹ̀ làákàyè òsì lára rẹ̀ mọ́ àlùjẹ́ ló ló gbé ṣe sí gbogbo àwọn tí wọ́n dọ́gbọ́n rẹ̀ lánàá èyí ló mú kọ́ wọn bára wọn. sòṣèlú àlele yìí o bá a bá jọ ti tẹ́ òun kálukú níbi ìjẹ́ kó lérè jẹ́ ó ní ẹgbójúkó bẹ́ẹ̀ gbójúkó bẹ́ẹ̀ à gbójúkó bẹ́ẹ̀ báwo ẹgbójúkó bẹ́ẹ̀ àwọn àti nǹkan tí gbogbo yẹn ọmọ rí gbogbo nǹkan tí gbogbo yẹn ọmọ rí rárá o rárá o tẹ bá ti pín ọrọ̀ oko wa fún wa tán kẹ wá sọ fún wa fún afẹ́ kọ́ mọ́sálásí tọ́ ten naira nínú pé akọ mọ́sálásí mi ọmọ twenty níbẹ̀ lábẹ́ yìí eré ni a ah, hundred naira tèmi mi kéde twenty naira ọmọ kan níbẹ̀ lábẹ́ yìí sẹ́mo pé dáadáa rẹ̀ nínú àwọn kan táwọn wọ̀nyí ò fura sínú yàrá afẹsẹ kìíní kan ṣe jẹmọ a máa jọ dáko papọ̀ a máa jẹun papọ̀ a máa tó gbẹ e papọ̀ kò sí bá a béèrè ẹwà ń kálukú gbowó tiẹ̀ gbogbo ọmọ tó tẹ̀lé mi ọmọ mi márùn náà àjọ lọ dáko pẹ̀lú yín ni ìgbé dé ìgbé tọmọ kọ̀ọ̀kan gbàdà kọjọ ìgbà lọmọ kan lé e pákó ẹnìkan ọmọ kọ́lé ọlágbára ọlọ́run bá wọlé agbára tó kú rẹ̀ kọ́ dákun bá wa fi ọ̀nà máa àwọn tó kù ń torí pé àwọn sì tún bẹ́ẹ̀ dára àwọn yẹn sì lérò pé ah, ọ̀nà náà sì ni bó ti tọ́ bó ti yẹ ní bẹ́ẹ̀ ló ti lérò sí lòdì nìyẹn ònkàlùkọ́ gbàdí bẹ́ẹ̀ lọ ònkàlùkọ́ gbàdí bẹ́ẹ̀ lọ lọ sí tẹ́tẹ́ òfì tí ó fi dáa fún ọ tòun tó a bá fẹ́ ṣe tọ́lọ́hún àti ṣe tọ́lọ́hún rọrùn fún yẹn láti ṣe ọlọ́run bá kó ṣe títẹ̀lé àti ṣe tiẹ̀ kó ṣe rọrùn fún yẹn láti ṣe kọ̀ọ̀kan wà hajj tó tẹ̀lé náà. وعنه رضي الله عنه قال قسم رسول الله صلى الله عليه وسلم يوم بدر ببقر سهما ولرجل سهما متفق عليه واللفظ للبخاري ولأبي داود يوسف بن بس هو لأبي داود نعم ولأبي داود أسهر الرجل ولفرق ثلاثة أشهر سميني بقولي وسمى الله أتوا بكنا لا تدفعوا عبد الله أما عمر كلام بعد يوم السبيع عمل wọ́n lè dìde ọlọ́run sọ̀rọ̀ láì sọ̀rọ̀. ó pin ọ lọ ogun kọ́lìbà nígbà tí ń pin ó pín fún lèlè fáwọn bíi sàmẹ́yìn ẹ̀sìn nǹkan ọ̀hún tó ń fún ó pín ìpín méjì rẹ̀ wọ́n lè rọ́jú rí sàmà èèyàn tó sì gùn ó pín ọkàn fún èèyàn ogún ẹ̀kọ́ fún lẹ́yọ̀kan mo tẹ́ ààrẹ lọ́wọ́ ìbùkọ́ mi lélẹ́yìn ètò àwọn sunan Abu Dawud rahimahullahu ta'ala ayé nínú àìbá wa abdullahi wa ọmọọrọ yẹn bákan náà bí abdulhamma ni wọn jùlẹ wọlé báwọn fi yé sọlá sọlá sọgbọn alẹ́ bí pín ìpín mẹ́ta fún ẹni tó lẹ́sìn àtẹ̀sìn rẹ̀ tó kù mẹ́ta ló kù. nínú ẹgbà àfikún ní ẹ òfin náà sọnàmù àfọwà àbúdà òjò. sàmẹ́yìn ìfà ọ̀sìn yìí ìgbé méjì fún ẹsìn rẹ̀ wọ́tàmọ́lá òun náà tó tún lọ́lọ́ ìgbé kan náà jẹ́sẹ̀. hadith yìí dalilun ala annahu yusamu lisahibi alfarasi salatata siha. ó ń tọ́ka lórí pé ìpínlẹ̀ tàlá pẹ̀lú tó ní nǹkan ọ̀gbìn tó náà lọ jagun ó ní nǹkan ọdún lọ jagun ìpín mẹ́ta ló nínú àlọ́kọ̀ ní ìmá sàmún láàbò sàmún òun ní ìpín kan wọ̀lìfàwọ́ sí ní sàmáàmì bẹ́ẹ̀ sì ni nǹkan ọ̀kùnrin ẹsẹ̀ kí ni o ó ní ìpín méjì kọ́ ọ́ ní ló ní bí a ṣe èèyàn ló yẹ kọ́ méjì àbí nǹkan wàhálà táwọn nǹkan ọkùnrin ṣe kéṣe kékeré o òun yẹn ní wọn kù títí tí láti lè lọ sókun lórí rẹ náà lẹsùn wà tẹsán lórí rẹ á owó tẹni tó sì ra nǹkan ọ̀gùn fi ra nǹkan ọ̀gùn ara ẹ̀ náà mọ̀ ni ara ẹ̀ àti pé ẹni tó lẹ́rú ń gbọ́ ebó náà ló lẹ́rú ṣé làkúnmí ọ̀wà àbí ẹsìn tí á fún làkúnmí kò pé yọ̀ àtọ̀ làkúnmí lóúnjẹ yìí láti ọ̀sán ìmọ̀pẹ́ni tó ní náà tó ní ẹbí náà ló ti kéde o kò náà ló ní. wà ilayhi dhahaba an-Nasir wal-Qasim wa Malik wa Shafi'i àwọn afámẹ́rẹ̀ rẹ̀ ibi táwọn lọ nìyẹn fi yẹn bí wọ́n ti gbó yẹn pé ìhàgà hadith wọ́n hadith tó sọ bẹ́ẹ̀ ẹni tó bá lọ jagun pẹ̀lú nǹkan ọ̀hún rẹ̀ di nǹkan ọ̀gbọ́n pa méjì òun ti kéde o yọ̀bẹ̀rẹ̀ kan. wa lima akhrajahu Abu Dawud àti inú torí tí Abu Dawud mú jáde nù hadithi àbí amúr ananabiya sallallahu alayhi wa sallam ìdáná bí alẹ́ sọ̀rọ̀ àtọ̀ lè fọ́rọ́sì yìí lè fọ́rọ́sì sàmẹ́yìn alẹ́ sọ̀rọ̀ ó pé ìpín méjì fún ẹ̀sìn wọlé kó lè gbogbo ọmọ nìyẹn kọ̀ọ̀kan tó fi gbìn ẹ̀kọ́ kan fún wa. wàkàna lè fárí sí sàlá sàtò àsìkò mi wàkàna lè fárí ọwọ́ àjọṣe tó nìkan tó ní ẹ̀sìn tó gún ọgbọ̀n lọ. wọ̀lìmọ́ àkọ́jọ́hu nàṣàyè àti nítorí èso sèpé ìmáàmù nàṣàyè táwọn náà tún gbé jáde min hadithi zubayr nínú hadithi zubayr ananabi asalasala nọrọba lahu arbaata asumi sahmaini li farasi wa sahman lahu wa sahman fún zubayr ìgbín méjì ó fi fún nǹkan ọ̀gbìn rẹ̀ sí rẹ̀ ìgbẹ́ ẹyọkan ó fi fún ẹni gangan fúnra rẹ̀ ó sì pé ìgbín kan fún àwọn tó ń jẹ́ kọ̀rọ̀ọ́bà rẹ̀ fún àwọn tó ń jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ yaani mi nana bisala yẹn pé wọn ni kọ̀rọ̀ọ́bà rẹ̀ súnmọ́ àná tí súnmọ́ ànábi tó súnmọ́ ànábi ó ní ìbátan ànábi tó wà ó pé ó tún súnmọ́ mi ó kún ní dáadáa kan dáadáa kan tó tó àwọn yẹn ètè tó fi ojú ṣáájú o tọ́lá níbi lè sọ pé ara léwájà lànàbì sí ànàbì ò sí ara léwájà o ètò yẹ kó lè sọ fún olùgbàgbọ́ òdodo ní bí àdéhùn sálà ó tún lákà fún àwọn tí wọ́n tún jẹ́ alásùnmọ́. àwọn alásùnmọ́ ànàbì tún ní àkàkùn wọn sí gbogbo àná mọ̀ yìí pé dáadáa tá a bá ti sí mọ̀lẹ́bí wa tá a jọ ń bẹ ládùúgbò. Ah, dáadáa méjì láti fún o tọ́ba tó wá lọ́jọ́ mọ̀ yára mùsùlùmí dáadáa rẹ̀ ní mẹ́ta á fi wá aládùúgbò ìwẹ̀ jẹ́ mùsùlùmí àti wọ mọ̀lẹ́bí fún. èyí tá a ṣe sí mọ̀lẹ́bí yẹn ká má gbàgbé ọlọ́lá púpọ̀ o gidi o torí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ààyè ọlọ́run jẹ́ kó yé wa wípé ilé làásì á tó ṣe ta ọlọ́ni wà á ti dàlùkúrúbá akọ̀hu wẹ́lmìsì ọlọ́ni mọ̀lẹ́bí rẹ fún ní ẹ̀tọ́ rẹ lẹ́yìn ẹ̀lọ́ àti ìdàpọ̀ mìsì aláì nínú sọ́lọ́tì ìbálẹ̀ ọlọ́ni kọ́ kúrò ọkọ̀ba àwọn ètò àmú bìí omi zi masdọ́ra tàlọ́ lọ́wọ́ kọ́kọ́dà kọ́ yàtìmá zá makọ̀rọ̀ba ọmọ orúkọ tó jẹ́ mọ̀lẹ́bí rẹ ọmọ ẹ̀gbọ́n rẹ ọmọ àbúrò rẹ ọmọ àyíká rẹ ọmọ ẹnìkan rẹ tó kú tó jẹ́ mọ̀lẹ́bí rẹ ṣe dáadáa sí lẹ́yìn náà wá fẹ́ mi àwọn mẹsìkínà dáa màtìrọ́bà aláìsí tó ti dẹ́ nílẹ̀ mẹsìkín ti dẹ́ nílẹ̀ ọjà ràtà mọ̀lẹ́bí rẹ̀ lákọ̀ọ́kọ́ àwọn tó súnmọ́ yẹn ó lo ipò súnmọ́ yẹn náà wọn ò fi ọmọ sí dáadáa sáà tó súnmọ́ pé ìwọ náà wá wà ní kó lónìí àwọn sọ pé rárá o ẹ̀yin mọ̀lẹ́bí ọkàn mi o àwọn aráàta lọ́kàn mi. ntẹ̀rí ẹ̀wí ntẹ̀rí ọ̀sọ́ ó sì dáadáa sí mọ̀lẹ́bí rẹ o ó sì dáadáa sí mọ̀lẹ́bí àwọn ará àta náà o si dada sí wọn. àdúgbò rẹ ńkọ́ o si dada sí tó ìgbà tí chairman àwọn àwọn àdúgbò tó wà gbogbo àdúgbò da gbogbo àdúgbò kó ní oṣù dáadáa gbogbo àdúgbò rẹ̀ gbogbo ti gbogbo ti rùn sánlẹ̀ ìwé ní ìdíje ọmọ kòtó bá bọ́ bẹ́ẹ̀ tó da gbogbo ọ̀dà kòtó ó tún dẹ̀ lẹ́ẹ̀kejì ọmọ kòtó náà tún ni yóò tún wá gbọ́dọ̀ lọ́dà ni ẹ́ tòótọ́ ọmọ àṣálù bá débẹ̀ kò ní ọ̀dà ọmọ àṣálù wò lè á tiẹ̀ bí bẹ̀ ni ìwúrẹ́ ti bí bẹ̀ tọ́jú ọmọ àṣálù báyìí ọlọ́run sàánú o ọmọ ẹ̀kúlé ló tún kù àwọn ní ọmọ náà ti ẹ̀kọ́ jù wọ́n yájú sósè bíbí ọ̀yá dọ̀dà ọ̀yá má dọ̀dà gbogbo ọlọ́dún ẹ̀kọ́ ẹ̀dá gbogbo ọ̀dá rẹ̀ àní ẹ̀dá kọ́dà lẹ́yìn ọmọ ọ̀sájú náà bá débẹ̀ ẹ̀dá tẹ̀gbé kò ní sí wàhálà kankan náà bá tiẹ̀ débẹ̀ tọmọ ọ̀sájú kan bá débẹ̀ ẹ̀kọ́ sàtì ẹ̀dá fún ọ̀dẹ́ yọkàn yìí kó pé kó ọ̀dà dékẹ̀rẹ̀ kan ó kálukú sí ni kó pé fẹ́dà gọ́ọ̀mẹ̀ntì ó ti sẹ́yìn sẹ́yìn kó ti tó. a pè á á ó sọ̀nà mo rò pé ó súnmọ́ sọ̀kàlà. nítorí àsomọ́ Zubair anábì tó fún ní ẹyọkan sí ẹyọkan tá anábì fún ó lè jẹ́ nùgbẹ́ anábì sì lè jẹ́ nù gbogbo ìpín pátá. wọ́n bẹ́ hábàlì hàdàwíyà tó lè hànàfíyà àwọn hàdàwíyà àtàwọn hànàfíyà ibi táwọn lọ ní pé ilá aná alifarasalahu sahmun wahidun wọn ní gbọgùn ẹyọkan láàfún. lè má fi bá ń jẹ riwayati abi dawud nítorí tí ń bẹ nínú ẹgbà wa apá kan ẹgbà wa ti inú sunan abu dawud yẹn bilawusi gbé fa akọ lili farisi wọlé rọdìlì sàmà ogun ẹni tí ogun ẹsìn àtẹntórìn ogun ọ ní ìpín kọ̀ọ̀kan ogun ọ ní ìpín kọ̀ọ̀kan wọn torí ẹgbà wá ní tọwọ bẹ. àgbàràjù nínú ìtumọ̀ rẹ̀ ẹni tó fi ẹsẹ̀ rẹ̀ nínú Suratul Baqara ọlọ́run sọ̀rọ̀ nípa ìrun fún wa. tó wa in khiftum farijalan aw ruhbana tẹ́ ẹ bá páyà tí wàhálà ti ṣẹlẹ̀ tó kú ṣẹlẹ̀ nínú ẹ máa kírun farijalan ẹ ti sọ pé àwọn ọkùnrin o. pé rìjáàlù jámù lọ́jọ́ fún rọ́jò rárá o ẹ máa kírun yín bá rìjáàlù ẹ máa kírun ni lọ Allahu akbar tí wọn ọmọ ti lọ ọmọ ni lọ gba fìtínà dé torí àsìkò yẹn ọ gbọ́dọ̀ fìrún lẹ àsìkò tó yẹ kó kírun náà ni ọ yẹ kó kírun tàbí àsìkò yẹn ti fẹ́ bọ́ àwọn ọ̀tá sì ń lé ọ kò sì mọ̀nà gbà lọ́dọ̀ ẹnu gbó ọmọ kírun ni tó ń fẹsẹ̀ rìn lọ. bá tó wà lórí náà ọmọ kírun ẹ lọ rí torí pé ti dé so wọ́n pín ìgbéga fẹ́ tó gun káàtẹ tó rìn wọwọ mi hadithi majma bóni jàríya wọlá yóò kọwé mu hadith sọhíhẹ hadithi yìí bí ibà ti dáa tó o lè ti hadithi sọhí bukhari àti muslim dà a sẹ̀ǹkínú kíra ní kíra yẹn ní hadithi wa sunanu taani ìyàwó láti mọ̀ ẹ́ sí àwọn ìhà wa àwọn kíra tó jẹ́ kíra sọhíhàn tá a mọ̀ sí sọ̀hí ayé alimami Bukhari wa Muslim àwọn ni wọ́n gbà wájú tòlọ́ ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀ ni ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ní tọ́lú àbúlẹ̀ ti pè ọ̀tọ̀ ní tọ́lú tọ́lú àbúlẹ̀ ti mọ̀ pé ẹ ti mọ̀ láwùjọ gbogbo ọ̀rọ̀ lẹ́yìn ọ̀rọ̀ ọlọ́run ọ̀sọ́rọ̀ tọ́ mùsèmùsè rẹ̀ gbá mùsèmùsè tọ́lá

ọ̀rọ̀ ọ̀rọ̀ tí òtún tuma ni ọ̀rọ̀ yẹn ni òtí ni tuma rárá kò yẹ sọ̀rọ̀ tí yẹn máa fabricate tí yẹn máa dààmú ara yẹn lé lórí pé àbọ̀ ọmọ kò kọ́rí ẹ dákun ìjẹ́ ojú ẹni tí ò ríran ọwọ́ sọ fún akóhùn ọ̀ràn òun ọ̀ràn ọ̀rọ̀ tẹ̀lé àti tẹ̀dájọ́ bọ́ọ̀rù ẹni ẹ ti rí nù o òun ìmọ̀ àmùkù kọ́ ríran síta báyìí ọwọ́ àtòrí gbóhùn òríran ọwọ́ ní òòrùn ọ̀ràn èyí ń tọ́ lára ń kọ́ tí wọ́n dáná sí ọ lára ni. ọ̀rọ̀ ìmáàmù Bukhari hàn pèpè pèpè ìmáàmù Bukhari àgbàfà tó jẹ́ pé rúurin tí wọ́n kọ fẹ́ nìyẹn ti tó ìnà Bukhari yà ìsànù àdá àwa tòró dábì ìlòsó òmùrè yòókù di àdá àwa ti ìnà Bukhari yà láàyè sàmánà àkébàwò. إلا جهول سليل ذو ملامات الإمام البخاري إنسان أمن يكني عداوته وبملتا دليل سوء مرئ ó fi hàn ẹ̀rí lọ́jẹ́ fún apẹ́ ẹni ibú lè ń lọ. yúkúdì àdàwà ní kọ̀tà náà sí islam tí a bá rẹ̀ sí sọ̀rọ̀ ìgbọ́n bùkọ́ ńlá burú. àní tó òmùrí ìní èèyàn abú èèyàn kéèyàn tí erin lọ́kàn tí wàá pọ̀ tá a ti kí ni o ní fi hàn sí islam. àmọ́ ẹ̀sùn ní ilẹ̀ Bukhari yà àní Imam Bukhari ìsánu aláyẹ̀nsá àmọ́ni àkíbà kò sẹ́ni tí wọ́n gbàgbé kò tó wà fún Imam Bukhari mẹ́sì ìlà jẹ̀wọ́lò aláìmọ̀kànmọ̀kàn tágbàgbé ìtọ́ta. zẹ̀lílùn ẹni tí ìsẹ̀ni àyẹ̀ sí ìsẹ̀ni àpẹẹrẹ kó dàgbé yọ̀bá àgbẹ̀ gẹ̀gẹ̀ ẹni ilẹ̀ ni ìsẹ̀ni tá fún ẹni ilẹ̀ ni ìgbàgbà fún ẹni ilẹ̀ ni. ti ẹni yẹn ìmáàmù Bukhari àwọn ẹ̀mọ́ ń dà mara wọn kí ẹ máa sọ pé ẹ lóun irú ọmọ yẹn pẹ̀lú ọdún yẹn kí ó ti lè hárò àdìsí bẹ́ẹ̀ irú ọmọ yẹn pẹ̀lú ọjọ́ orí yẹn ó lè hárò àdìsí bẹ́ẹ̀ láti kò tá a wá wà yín kọ́ táwọn èèyàn ha alukur'ani tán wọn sọ ibò kọrin yìí náà gangan ó tún wá sọ ibò muslim sunan abu dawud ó tún kù sí ìta ọha wa àwọn àna ti sẹ́mínà ní Sudan ẹ̀ńtọ́ gba bọ́ọ̀sì mọ́ máa ń sọ dáadáa pẹ̀tù ní bọ́ọ̀sì ẹ̀ àwọn táwa ti Islamic study amẹ́lẹ́yìn òun ti ṣe bọ́ọ̀sì ẹ wá o ẹ wá o bí òsú ojú sájú òsínú kínní báyìí nígbà wọn sọ tán rẹ wọn sọ ọdún tó ti hàn án lẹ́yìn náà wọn á gbogbo tẹ́lẹ̀ mẹ́fẹ́ fà subhanallah ẹgbọ́ kí ló tún wá kí ni wá nínú dìrásẹ́ ìsìlámíyà ọ̀yà lọ sí ọgbẹ́ ọ̀rọ̀ epo lọ́kàn wọn máa sọ̀rọ̀ epo lọ. ẹ má kọlu kọ́ lè mọ̀ sàbákan pé elépo lélẹ́yẹ ọgbárí ọ̀dọ́ta ọ̀ní mọ̀ fagbárí jẹ lọ́dọ́ta. two thousand and six tí kòsófù ṣẹlẹ̀ yẹn tí ó kúkú wọnú oòrùn. tí àwọn kálukú tó ń pè àtọ́lá tó jáde àtọ́ kálukú pàdé mọ́sálásí. ìkẹ́nu àwọn lẹ́kítọ́rà wa wọ́n bọ́ sí báyìí wọ́n bọ́ sí iwájú wọn ṣe wọ́n sọ̀rọ̀ nípa àkóṣókùn yẹn bó ṣe gbogbo ẹ̀ lóṣìṣì wọ́n mú àwọn ẹ̀rí wá nígbà tí sùdẹ́ǹtì kan dìde tọ́rọ ó ṣe rọ́ọ̀tù gbogbo tí bàbá yẹn sọ. sùdẹ́ǹtì kẹjẹ pé wọ́n jọ ń gbé àti ọ̀sán ṣáájú dénú sọmọ́nà àwọn ẹlẹ́kọ̀ọ́ àwọn èèyàn wa lẹ́kọ̀ọ́ yẹn hábílà ọ̀hún ọ̀tá àlàwọ̀ rà ó sì ká ní mẹ́tàlá bẹ́ẹ̀ kan náà ó sì ń ká àwọn tẹ̀lé ra pẹ̀lú ìwáyà wọn. Ah, àwọn ẹbí ẹ lágbájá sí èèyàn tó ṣe pé nǹkan bẹ lára báyìí. student nù subhanallah ọ̀rọ̀ Bukhari kì í sọ̀rọ̀ kékeré ẹni tí ọba ti mọ Bukhari kọ́ya gbẹ́nu ẹ̀dá kẹ́ àwọn náà tún wá lè mórí bọ́ bẹ́ẹ̀ ẹ́ máa ń záádà àwìn sàdáádà fàkọ́dé àrèbálẹ̀ àádẹ́dà abẹ́ ẹ̀kọ́ ni rọ̀wá òta ni rọ̀wá òṣè ha ni ìmáàmù ṣe ha ni lọ́gàá wa. á àwọn yẹn dojú ti ilé ẹ̀kọ́ wọ́n dojú ti àwọn personality kan. ìṣe òye àwọn yẹn lọ́yẹ fún wà bẹ́ẹ̀ ká. ẹ́ ìmáàmù ṣe ha ni ẹ̀yin lè mọ́lú àfa àtijọ́ bẹ́ẹ̀ náà àfa àdájú ti nà wàláì lọ́ọ̀bẹ̀ ń díjẹ́ bẹ́ẹ̀ ìmáàmù ṣe ha ni lọ́gàá wa. ó burú jáyọ aláwọn kan ni á bàbá yìí dojú ti gbogbo inú ọgbà dojú ti gbogbo inú ọgbà àwọn àmọ̀ bóyá tí wọ́n bá tẹ̀ mọ̀ pé ṣe ẹ̀kọ́ nìyẹn gan bùkọ́rẹ́ àti muslim gangan ní bóyá ké wọn ní hadithi tí sọ pé wá tí hadithi kan máa rájà wọ́n yóò pinnu tọ́ ọlọ́pàá tọ́ wọn sọ́nà dáadáa o ọlọ́pàá bá tọ́ wọn sọ́nà o torí pé ọlọ́ọ̀dì aburú ńlá ló jẹ aburú ńlá ló jẹ kọjá pé àyè àwọn olùmọ̀ kọjá pé ǹjẹ́ ọmọdé ọ̀rọ̀ òun ni wà bẹ́ẹ̀ aburú ńlá ni o ọlọ́ọ̀bá wa yí wọn kó sọ àwọn àdàwí tí wọ́n sọ èdè tí wọ́n wá nìyẹn ṣùgbọ́n bẹ́ẹ̀ tètè tó kò lè ti ẹ̀rí sọ̀hí bukhari àti muslim kò lè ti dànù waqtalafu idha hadara bí faratayn wa qala al-jumhur la yusahamu illa li faratin wahid wa la yusahamu laha illa idha hadara biha al-qital. lẹ́yìn ìgbà yẹn làwọn olùmọ̀tún ayàpá yìí pé sọ́ba jẹ́ pé ẹni yẹn ẹsìn méjì gbogbo wa tó ń bọ́ ó kú ẹsìn méjì wá ti wọn fẹ ọkọ yọba ti máa ń tọ èyí jùmùhúrú lè rẹlẹ máa ọgọ́rọ̀ àwọn olùmọ̀ tí wọn sọ tí ó jẹ pé ọjẹ mọsálà ìṣèhàdíyà mọsálà tíyẹn lè ṣègbìyànjú lórí ẹ òun ni wọn ni pé lọ́dọ̀ táwọn ẹsìn kan náà wọn fún ìgbà wọn tó ń bá ṣe bẹ́ẹ̀ torí kó ló lápẹẹrẹ ọkọ ẹsìn ẹnì kan bá lọ ọkọ ẹsìn mẹ́wàá wa ń kọ tá a méjì méjì lọ kí ni ó kù fáwọn wọn ni ẹsìn ẹyọ kan ṣoṣo òun náà láti kí ni o láàpẹ fún wọn ò sì ní pè fún lásán àti tọ́ba gbé wá sáyé tí wọ́n ti jagun o kò ní páàkì ẹ o wọ́n jọ ṣe kí ni o yọ wá sóògùn tó wọ́n pè fún ẹ̀sìn kan níbẹ̀ tó ẹ wo Islam níbi tó tún ṣe dáadáa dé àti lórí dáàbà Islam sáà ẹnìkan tí wọ́n sọ pé mùsùlùmí èsẹ̀ ní ire tó wá borúkọ mùsùlùmí jẹ́ nínú ìlú tá a wà yìí àwọn tó ṣe yí pé tí wọ́n bá mú ológbò báyìí wọ́n ó jẹ́ kókò tí gbóná báyìí yóò sì sọ ológbò sínú kòkò tó gbóná yóò sì dé mọ́ tí wọ́n lọ wá jẹ́ ní ìrètí ọjẹ́ ní dáadáa tó aláàánú yọ ìsìláàmù ní ṣàánú dábàá yìí abẹ́ni tó ṣe pé ó mú adìẹ báyìí ó sì ti orí rẹ̀ bọ ẹnu ó sì já kútù sálàánú nìwọ sẹ́ni rẹ̀ wá ní ọ́ òwò ìsìláàmù ní ṣàánú dábàá yìí téèyàn wọ iná látara ológbò tó dè mọ́lẹ̀ tí òkú ló jẹ tí òsì jọ wá jẹ́ òjè káàkiri kúrẹ̀ téèyàn ó ti wà àlùjànnà látara ajá tó kú lò. ẹni tí ó mú ẹyẹlé báyìí láàyè yóò ti gbé ọmọdé lọ báyìí tó bá ti sọ sínú odó báyìí yóò gbé ọmọdé lé ní. subhanallah. sẹ́lù lẹ́wọ́ aláàánú ìròyìn dáadáa olúwa ń bẹ lára ẹ dákun bá rẹ kọ fáwọn kájú rẹ dànù jọ ọsẹ kẹfọn kọ padà sínú islam kọ mọ bí islam àti àpọlẹ àti àyẹtí àti ògùn islam kọ mọ kó ṣeré ọlọ́run lábẹ́ ọlọ́run kọ sànú fẹmi àti ẹnìkan kan wa هذا وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا نعم كبير نعم نعم nípa àdéhùn àdéhùn ọ̀rọ̀ ní yóò tá màdé. Hmm. nígbà tí ìwà kí n lò lórí tí ìmọ̀ wa tí ìwà bá kàmì tí ìmọ̀ wa sára báwo ni. ọ̀sán tó o kò dà wọ́n lẹ́yìn tó bá ń gbà ní agbé wọ́n gbé mọ́mù kalẹ̀ ká sí rẹ̀ wọ́n ní mọ́mù ti kíra ká méjì bóyá ó tó ìlà pẹ̀rẹ̀ ó ti kíra ká méjì ọwọ́ sálámà nígbà tá àwọn abáraka méjìlá sábà wọ́n ní báwo làwọn ti sọ̀rọ̀ wa. ètò akọ́tà ní sọ́lọ̀ sọ ni pé tí wọ́n bá ti gbé ìrúdó sẹ̀kínà dọ́wọ́ yín àti wàkọ́ ìfarabalẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́wọ́ yín. fama adiraktum ètò ẹ bá bá pẹ̀lú mọ́mọ́ ẹ má kárí wọ̀rùn ètò ẹ bá bá pẹ̀lú mọ́mọ́ fasọ́ndò ẹ̀kì. wọ́n máa bá dàpọ̀ ètò bá bọ́ fún iṣẹ́ ẹ̀rín kí pẹ̀lú mọ́mọ́ tó ń ti kí sáájú kẹ́yìn ò tó wọlé. ẹ̀gbà wa kan sọ pé fáàtì mọ ẹgbẹ́ akásọ pé fàkùdù ẹ̀sán ẹgbẹ́ akásọ pé ẹ̀sán ẹgbẹ́ akásọ pé ẹ̀parí ẹ̀ ibẹ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀tì wà lórí pé kọ̀bọ́ọ̀bù àti ìtìmọ́ọ̀mù pé lọ́dọ̀ àwọn méjèèjì ọ̀pápọ̀ àwọn tó bá sọ̀rọ̀ pé kọ̀bọ́ pé ká ọ̀sán ni àjẹpẹ́ tọ́gbọ́ fún ọ lọ́dọ̀ máàmù kó máàmù ti kí lákọ̀ọ́kọ́ ni wọ́n ti kí ọ̀ọ́kè ókè sóra sí i àbẹ́ ẹ̀kọ́ ni sọ̀rọ̀ àgbẹ̀ máa ń gírídì bá ní ìtumọ̀ pẹ́tọ̀ àkésúrà sí ni méjèèjì tó kù fún ọ tó sì ké sókè. àwọn abákẹ́jì àwọn sọ pé fún àdèmù ẹ parí ẹ̀ ni ìmáàmù kí rákà méjì ń zúrì rákà méjì wa tó kù náà kò fásitì àlásán ni. sọ ní mágírìbì ìmáàmù ti kí rákà méjì kó tó di pé awọlé rákà yọkànlábá tá a bá dìde a ti fásitì sókè pẹ̀lú sórọ̀ a jókòó tá a bá ti ṣe táyà tán ẹlẹ́ẹ̀kẹta tá a dìde a ti dìde o a tó jẹjẹ ni ṣùgbọ́n àti wọ́n gbà yí pé táwọn san gbèsè ẹni méjèèjì tó kù yóò fi tẹ̀léra wọn ni kò ní jókòó gbọ́dọ̀ tiẹ̀ yóò sì ké sókè ni ṣùgbọ́n ìta àríṣàwà fi ń sin náà wọ́n lọ́ọ̀tà àlẹ́m kò ní í pé alìsímàm ká parí ẹ̀ nítorí pé a rí àwọn àyà nínú Al-Qur'an Al-Karim pé ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ló kọ́gọ̀ tó sì jẹ́ pé túmọ̀ rẹ̀ ní alìsímàm ó lo ẹ̀fẹ́ sáwọn tá a wà tó yẹn ó lò nílò pé ẹ parí ẹ̀ ní ọlọ́wọ́n ọba ìrèké lágbà tí sọ̀rọ̀ ọdún máa fún wa onífàyèdè àkóso ya ti sọ̀la pé tí wọ́n bá san irun lẹ́sùn bẹ̀ tí wọ́n bá ti parí irun kan tẹ́sírò òfin ọ̀rọ̀ ẹ̀fọ́ ká sórí lẹ̀. ọlọ́nifàyèdè àkọ́bọ́ ìtumọ̀ náà ti kàkùn tẹ́ ẹ bá parí tẹ́ hajj yìí kéde tẹ́ ẹ bá san hajj yìí ajẹ́pẹ́ tuma fákòkò ìmáàna fáàtì mù pé ìtumọ̀ ọkàn jẹ́ pé gbólóhùn lọ yàtọ̀ ṣùgbọ́n gbólóhùn fákòtò ẹsán bẹ̀rẹ̀ ìtumọ̀ náà ni pé wọ́n àti mú ẹ parí so ibi ifá àti mú yẹn làwọn fi ń sin lọ ìtawà fi ń sin lọ wọn bá ní ọlọ́ọ̀tì ọ̀la àìlá wà àìlá. سبحانك اللهم وبحمدك wọ́n ti jẹ́ olùdókòwò. Ìgbàgbé mi yọ dáhùn, ìjẹ́ tí wọ́n ń jókòó ló ń kó lọ. Bẹ́ẹ̀ ni wọ́n ní wọ́n láti ẹ̀kọ́ tó ń mú inú wa. Ìgbàgbé mi gbà lórí tí olùdókòwò. Wọ́n mọ̀ ìbéèrè oníbéèrè ni pé tí ẹnìkan tún lè sẹ́nìkan lè wà náà tó jókòó tí ó ní àkíyèsí kankankan tọ́yàtọ̀ sí ìdáhùn sí olùmọ̀ tó ń bá wa ṣe ìdánilẹ́kọ̀ọ́ tó ṣe fún wa á sọ pé kò sàbúrú kọ́ lẹ́nu ẹ̀kọ́ ni lápẹ̀rẹ̀ ní olùgbé a bó láti fẹ́ ṣe jámù láàrin ọ̀rọ̀ tẹ́sọ̀ pẹ̀lú àwọn nǹkan báyìí tí tó wá nǹkan kan so tàbá sọ pé àwọn nǹkan kankan tó ní títí wáyé ní ìjáre káma mọ́jà sí ha rẹ̀ sọ lálàáfíà bí ọ̀la lálàáfíà wọ́n bá ti òtọ́ bá lálàáfíà ẹ̀rí bẹ pẹ̀lú ẹ̀ ẹ̀rí bẹ pẹ̀lú ẹni tó sọ̀rọ̀ o irú ẹsẹ̀lẹ̀ tí imáàmù Malik rahimahullahu ta'ala imáàmù Malik máa ń fọ ẹsẹ̀ sápánà ni ọmọ kí ó lọ sọ pé àjà ọmọ níka ẹsẹ̀ àjẹ́ ìradì sẹ́ nígbà tó ọmọ kí ó sì mú wa imáàmù ní pé tọ́ ọmọ kí ó lọ́wọ́ pẹ̀lú ẹ̀rí o látò nílò àmọ̀ ya ọmọ níka ẹsẹ̀ tá a bá ti kí ni o tá a bá ń fọ ẹsẹ̀ yín sábúrú gangan ìtọ́jẹ́ kókó ni pé àtẹnìkíní àtẹnìkejì ká ní kasi mẹ́ni òdodo kó dodo la fẹ́ ṣe kíni o la fẹ́ sàlàyé fáwọn ènìyàn bí wọn bá kọ̀tọ̀ bá lọ búrò dodo yẹn ọba gbà lónìí àwọn ogunlẹ́kẹ̀ rẹ ọ̀padà rí lọ́la ni wọ́n padà máa sọ sèyàn gbà yẹn sọ náà ni a ẹ bá wa tiwádìí parẹ nígbà wá di hali kọ̀tọ̀ tẹ̀lé ọ̀rọ̀ sí lágbájá sọ pàtà tiwádìí alẹ́ rí rẹ o kódà kó tiẹ̀ tóbi jọ yẹn òun gẹ́gẹ́ fúnra wá dé kíra wá pẹ̀lú àwọn ẹ̀rí yẹn àti nípa àwọn ẹ̀rí yìí ní tó sọ tí afakan wa bẹ́ẹ̀ tẹ́tẹ́ tẹ̀lifíhù rẹ̀ wọ́n sì yà sọ yà pa àti ìfẹ́nu ọ̀rọ̀ jóná so hàdà ọlọ́mù tẹ̀lé àyẹ̀lẹ̀ subhanahu wa ta'ala alhamdulilayi shan allah ilaha illa anta astaghfiruka wa atubu ilayk